إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله ọba tí ọba tó ti ní gbogbo ìgbà ọba tó ti wá ní mùsùlùmí tó fún wa ní àlàáfíà àti òye tó pọ̀ ìdí ọlọ́wọ́ àti ìgbé rẹ̀ tó máa bá gbogbo ọlọ́wọ́. Ànábì òtítọ́, ànábì òdodo ẹ̀tọ́ lóore jù nínú ẹ̀dá ọlọ́mọba lẹ́yìn tọ́mọ ọlọ́mọ tó ti lọ́mọ tó gbá wẹ̀ ọyọ gbàgbá ó kéré fún ọlọ́mọ ọtún ti hajj fún ọlọ́mọ wọn á jẹ́ kó wọn lórí ẹ̀ tó jà ọ̀nà ọlọ́mọba ó sì wá àlàáfíà ìrọ̀rùn sínú ọ̀nà òsínú gbogbo àgbègbè tó ṣe fún wa ọlọ́pàá wa kí àwọn ará ilé ànábì náà àti àwọn sọ̀hábà rẹ̀ bákan náà kí ọlọ́run bá kọ́ wa ní gbogbo ìlera náà àwọn ọ̀dọ́ náà tó fi sílẹ̀ fún wa títí tí ó fi lọ́jọ́ ìgbéyà. onímọ̀ tó ọjọ́ àárẹ̀ èyí tí ọjọ́ lẹ́ẹ̀kan ìlà nínú ọkọ̀ ìjọba àti àníyàn tàbí ìjọba àti àṣírọ̀. يقدم وتوجه جرى النبي صلى الله عليه وعلى آله وسلم يقدر النواة هنا نيات سوى سياسة سواجه nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ wa tí a máa ń ṣe ètò tó pé lónìí insha Allah ta'ala ní ọ̀sẹ̀ àbúrò ìmọ̀ ní ní àjẹyẹ̀ ìlànà dáhùn. òun náà ni a ti tẹ̀síwájú ní iṣẹ́ àwọn ọ̀tá ẹ̀rẹ̀. ojú ọ̀nà tí a ti wà níbẹ̀ òun náà ni bá àpò ìdílé a ti wọ̀ òun nínà. ojú ọ̀nà ti sọ nípa ìdákọ́lẹ̀ àti kágbógun sílẹ̀ lásìkò kan nítorí ìdí kan tàbí torí àgbà kan. àti kà fún wa níjọ kàlélógún hadithi alákọ̀ọ́kọ́ ní ojú ọ̀nà yà ti kà á ní hadithi ẹlẹ́ẹ̀kejì òun náà láti gbé ọ̀rọ̀ lónìí insha Allah ta'ala ní báàbò al-jizyati wal-budna agbọ́dọ̀ sọ hadithi náà gẹ́gẹ́ bí yóò fi lọ. وعن عبد وعن عثمان بن ابي سليمان رضي الله عنهم ان النبي صلى الله عليه وسلم بعد خرج الى الطريق يومئذ ثم اجتهد فاخذوه فاثر فيه فشق له وصالحه على الدنيا رواه àdéhìí wa látọ̀dọ̀ ánsì ánsì mọ̀ ọmọ ẹ̀mọ̀ ánsì mọ̀ ọmọ ọmọ ẹ̀rọ ẹni ó wà abu ẹ̀mọ̀ òun náà ni عمر wọn pè fún ìní ìjà. gbọ́dọ̀ ọmọ gbọ́dọ̀ ọmọ radiyallahu anhu wa ọmọ al-Adawi al-Qurashi. ولد قبل وفاة الرسول صلى الله عليه وسلم بسنتين wọ́n bí dájú bíbí ànábì sallallahu alaihi wasallam ní ọdún méjì síwájú kí àníkàlámù tó papòdà ní ọdún méjì kókó ọdún méjì tá àníkàlámù papòdà òun náà ni wọ́n bí àǹfìmù wọ̀kánà wàsíìmán jàsíìmán khayran fadilan sha'ira ó sì jẹ́ ẹni tí ó dára tó rẹwà ọlọ́run ti fún ní ara ó sì jẹ́ ẹlẹ́tà yìí ẹni ẹ̀ta ló jẹ́ bákan náà abọ́lá ni ó sì tún mọ̀ wọn ẹ̀kọ́ akọ́lọ́ ni. má tàtánátà sàbọ̀nìyìnà ó kú ní ìgbàjẹ́ ọdún jíjọ́ di àádọ́rin sábàtì yẹ jíjọ́ kọ́bùlà mọ́tì àfẹ́jì àbdùláàdì bí arúbáyìn dìní nígbà tó kú ọdún mẹ́rin tí ọmọ ẹ̀yà rẹ̀ abdullahi nínú ẹ̀rọ tí ọkọ̀ àkùdà láyé wọ́n ti fi ọdún mẹ́rin ṣáájú abdullahi wọ̀. وهو جد عمر بن عبد العزيز òun lọ jẹ́ bàbá bàbá fún Umar ọmọ Abdulaziz lè ó mi ní lágbègbè ìyá jáde yẹn pé bàbá àyà rẹ̀ ló tó jẹ́. rọ́wà ánìkú abu umamata bọ́nù sáfì bọ́nù hanif. abu umama ọmọ sáfì ọmọ hanif ọgbà ẹ̀gbà wa hanif lọ́dọ̀ rẹ̀. àdúrà bọ́nù zubair owó ọmọ zubair ọgbà ẹ̀gbà alásọ̀tọ̀ rẹ̀. an anasin látọ̀dọ̀ anas ayé bọ́nù máàlì. يعني أنس ومالك رضي الله عنه وعن عثمان بن أبي سليمان أتلدى عثمان أما أبي سليمان أي بن جبير بن مطعم القرشي المكي تجد قريش أم مكة سمع أبا سلمة أبو أبو سلمة بن عبد الرحمن بن عبد الرحمن أما عبد الرحمن أبي عامر أما عبد الله أما الزبير أتنطي قسمه وقفي أن النبي صلى الله عليه وسلم درجة جسيولون إجيولون أتيولا ركما با بعث خالد خالد بن الوليد وقفي خالد أما وليد دي ìlà òkèèdè lọ sí ọ̀yẹ̀tọ́npẹ̀ ní òkèèdè bìtọ́mì hamza báyìlká pẹ̀lú kí hamza kọba dùnmà rúfúà lẹ́yìn káà lẹ́yìn náà mùtàdáàtò tàbí ìyàwó abẹ́ yá àtọ́lọ́mọ méjì ní sálẹ̀ wà níbẹ̀ padà lónìí lẹ́yìn náà ní dáàlú sọ́jọ́ mọ̀ mọ́là dáàlú tí ọ̀hún ní ọmọ lórí. أراه بين الأعراف وكيده يوم تجدل بضم الدال بضم الدال فلكدال المهملة دال في الله مالوري كل أربعة ضمة وسكون الواو واو يجي سكون جمع جمع جمع يوم تجدل اسم محل أرقى يني إبادة عن الصلاة أنا خالد ọmọ Al-Walid ògbè lọ sí ayé yìí wọ́n á kọ́tù rò wọ́n bá mú wọ́n á tọ́ bíyì wọ́n mú wa wọ́n á kọ́ nàdàmà hó ọwọ́ àtọ́ ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n sọ̀ ọ́ láhàbù wàhálà lẹ́tìtìyà ẹni yìí kiyɔɛ anabi sallam na afa wa kɔɔli ọmọ aliwali lọ wọn mú arákùnrin yẹn wọn sì mú wa láàyè wọn bá anabi ti dà bùbẹ jẹrẹ ó sì bá fọwọ́ sí wé àlàáfíà lórí kọ́mọ sàn jíjí àtàwọn sí ìtakọ́lẹ̀ Abu Dawud bá hadith náà. قال الخطابي يكيد لغة رجلا min min al-arab wọ́n ní Ukaydiri arákùnrin kan ni nínú àwọn Lárúbáwá yuqalu innahu min Ghassan wọ́n ní ìdílé Ghassan ló ti wá wa fi hadha dalilun ala akhadhi al-jizyati min al-arab eléyìí náà tọ́ka lórí wípé lọ́gbọ́n náà tó náà gba ẹ̀sìn ọtọ́ pé wọ́n lè gba yíṣíà ní ọwọ́ tiẹ̀ náà tàbí sí ìtàkọ́lẹ̀ kàjàwá tó ní nínú àjà gẹ́gẹ́ bó fi tọ́ba àtẹlẹ gbàlọ́dẹ tó ti ṣe ọ̀làgbáwá nígbà tí ọba tí ẹ ń ké sọmọlágbá yìí náà tó nà bàjẹ́ aláìgbàgbọ́ ìjà àjàlá bùrọ̀ àtọ́ àbí òṣìṣẹ́ níbẹ̀ yẹn. kóòtù fọ̀húwà mi adélàtì máa fàjàmìnáhùn nínú àwọn ẹ̀rí tá a ti tìsíwájú lọ́wọ́ ọ̀gá náà sọ́nà lọ́wọ́ àyẹ̀sọ́lá ń bá àjà họ́lídà ní tàbó látòkun tàbó òun náà ni anabi sọlá àdìsálàm ti gbé Khalid ọmọ wàlí nìbi dé wọn nàbí sọlá àdìsálàm bí ha láàyè Tabuk yẹn lànàbí sí wa ogun Tabuk níbẹ̀ lànàbí wa tó tún ti gbé Khalid ọmọ wàlí nìbi dé fi áàkiri bọ̀dá dé bọ̀dá ha níbi ìgbẹ̀yìn ogun tánàbí jàgbé àmọ́ pé ogun Tabuk wọn náà ni ogun tí òjijì ọlọ́sọ̀lá lọ́wọ́ àlejò àlẹ́ àlẹ́ òsèlè tó jàgbé yìí ilé okun yìí òun náà ló ti sára sára sára fáwọn ìdààmú wà lédè lọ sí òkè ètò ní dọ́mọ̀tò ìjẹta. وقال لخالد النبي وصف خالد به إنك تجده يصيد البقر توبا الله ما الله أو با أوكي لأن تسيك ọsọdẹ màlúù ọsọdẹ màlúù ni ó rí bẹ́ẹ̀. فمضى خالد حتى إذا كان من حسنه Khalid ọmọ Walid lọ títí tó fi débi ọgbà rẹ̀ ọgbà arákùnrin bí mọ́tòsọ́rì láàyè níbi tó dúdú bí ilé ìlẹ́sìn mọ̀kànmẹ́wàá nínú òru tó ti yọ òṣùpá wọn bá ní wọlé lu mọ̀kànlélọ́ tó ń ìtumọ̀ rẹ̀ náà ni pé alìyàlà lẹ́yìn òru ti ru ilẹ̀ ti sú bílẹ̀ ti sú yẹn òṣùpá ti kí ni o kò ti yọ ní òru tó yọ òṣùpá ó sì ń túmọ̀ yìí pé yíyọ òṣùpá tó yọ òṣùpá yẹn náà a lè sọ pé bí irú àwọn ọjọ́ tó ti pa wà lásìkò rẹ̀ ni òru tó yọ òṣùpá. wọ́jà àti baqaratul wahsh àfa wa Khalid ọmọ wàlí ni wàá dúró wọ́jà àti baqaratul wahsh báyìí ni màálù nù gbó ọba dé ọba yọ hatta hakkat qurunuha bi babil qasr débi gbé ìhó rẹ̀ ọfẹ́ fi ó fi nu. No ojú ọ̀nà ilé yẹn lẹ́yìn bàtọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fàkọrọjà ilé ha òsèyí fi jama ati fi àbínátìhí ní òkèyí lọba jáde pẹ̀lú àwọn èèyàn kan tí wọn bẹ lábẹ́ àkóso rẹ̀ ọtàlá kọ́ ọ̀hún jóńdó rasulillahi sallallahu alaihi wasallam làwọn ọmọ ogun òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam wọn bá pàdé wọn. wa akọdu ọkẹyìlì wọn bá bá arákùnrin tí jẹ ọkẹyìlì mu wa qatalu akọhu hasan wọn pa àbúrò rẹ̀ tí jẹ hasan fa hakọla rasulullahi sallallahu alaihi wasallam damahu wa gánà nasrani jan. òjíṣẹ́ Ọlọ́run sallallahu ọwọ́ dáàbò ẹ̀jẹ̀ rẹ̀ arákùnrin ti jẹ́ ọdún kírísítẹ́nì ní jọ́nà lọ. wọ́n Khalid bin Hassan wọ́sàkùlábà Khalid bin Hassan kùbá kùbá di bájìn mọ̀kúsán ti záhàbì wàbáàtàbí ilà rasulillah sallallahu alayhi wa sallam. àbáwá kọ́lídìí ọmọ wàlídìí jọ́nà lọ́hùn nínú tí wọ́n rí lọ́dọ̀ Hasan tí òun kú yẹn òun náà ni àjòjò kan tó ti gbé òun tiẹ̀ wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe atọ́ka tí wọ́n ṣe látara wúrà ni àwọn àgbẹ̀ wa bá nẹ́bí sọ̀rọ̀ láti kó bà òun ni bí ilé sọ ṣùgbọ́n wọ́n ṣe gẹ́gẹ́ bí àdúgbò ni so wọn á gba àdúgbò ní kíní dóòmù yẹn wọn ti bẹ wọn á gbé bá òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam wọn gbé wá bá Nabi sallallahu alaihi wasallam wà á já ọ̀rọ̀ Khalid Ukaidi min al-qatl Khalid ọwọ́ àtúgbà àwọn abátìrì méjì bátìrì rẹ̀ kò ṣiṣẹ́ wò ọ̀rẹ́ bátìrì mi bẹ̀. Khalid ọmọ Walid jàmí ń tọ̀dọ̀ rẹ̀ jàmí Kọ́lídù ọmọ wàlí ọfẹ jẹ òkèdì nìyẹn ọ̀pá ara hata yẹ kí abiyẹ Rasulullah sallallahu alaihi wasallam tí ó fi wá fún wa wùdí ọlọ́run sọlọ àlá àyẹ̀fà aláwo yóò má tẹ̀lé gẹ́gẹ́ lórí ife ọmọ wa bá ní sọlọ pé kí ànábì kó sí ìlú agbègbè yìí kó sì kalẹ̀ fún àwọn káwọn ọlọ́mọ àti ìjọba sí nínú rẹ̀ bàbá àìlà wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ọ̀la kàbọ̀ àìlà alifẹ́ bàyìrì wọ́tàmánì mi àti wọ́ọ̀sìn wà á lè kọ́ ìrẹ́ sallallahu alaihi wasallam àwọn afọláha òkèdìrì yìí lórí ràkúnmí tọjẹ ẹgbẹ̀rún méjì àti ọgọ́rùn mẹ́jọ wàá pè é dídẹ yín àti ẹgbẹ̀rún méjì atọ ogun wàá wà ní àti olókìrì àti ọgọ́rùn mẹ́rin ọkọ ìjà ọ̀pọ̀ tó fi máa ń jà. fàáńdàlà ọ̀sùn láì sọ̀lọ́lá àṣàlá sọ̀bí ìyàwó fọ́ọ̀lẹ́sọ̀n tó lọ kọ́sánà alùpàdéyà. ànábi sọ̀lọ́ ọmọ ayọ̀ sọ̀lọ́ nígbà tó ti sọ́lá àwọn ọkùnrin lórí àwọn ọmọ wọ̀nyí. ọba bàyìnrò bàkúmi ọgọ́rùn-ún méjì. ọgbà ní ọwọ́ rẹ̀. ọ náà ó ti gba ọgọ́rùn-ún ní nínú àwọn èèyàn lọ́dọ̀ rẹ̀ ó ti gba ẹgbẹ̀rún méjì àtọ̀rin ogun tí fi jà fún ọgbà ó gba èèyàn fi jà ọgbà ìgbà tó ilé ìyàwó àwọn ọmọ ti mọ káwọn òfin máa lọ síbẹ̀ àyàdé. wọ́n fi ní anáwó kọjá máa kọ́ọ̀lì wọ́n bẹ̀rẹ̀ bẹ̀ pé kọ́ọ̀lì kọjá máa bíi kẹ́hìnì ala rasulillah sallá wàjà áàrùn ilẹ̀ ìjà. ó mú arákùnrin kẹ́hìnì rí orúkọ abájọ sallá ó ti wájú sallá sallá ànábi ti fi ìgbẹ́ ó kò sọ̀rọ̀ sallá. fa arákùnrin kọ ìgbé wọn ọgbà islam fa akọrọ ọmọ alẹ ní ìgbéyà ànábi sọlá sẹlẹm nígbà tí arákùnrin kalẹ ìgbé kọsà india làwọn sí ìwọ ìdákọlẹ tí wọn bá gbà lọ́wọ́ wọn náà wọn fi máa tóbi wọn dé wọn fi máa kó tó ìlú ni àwọn ètò ìjẹ máa ń fún ajá èyí tó fi máa gba ìlú náà ní alágbèrè àgbègbè àkókò tó wọ inú ìlú náà tó ń máa ń yẹ àjẹpẹ́ àdébí sallallahu alaihi wasallam ẹ̀yìn tó tọ́ láta àwọn èèyàn ó ṣe dáadáa sáwọn èèyàn àbáwọn ọwọ́ tí wíyá àlàáfíà yóò lè rí pé tí ẹ̀ bá fẹ́ kíjà wá tẹ̀lẹ̀ àgbà kàbáyé àgbà kàbáyé àgbà kàbáyé àdébí tọ́ láta àwọn èèyàn níjọ́ náà ìjọba bá kọ̀ ìdíbí àtàkà nínú rẹ̀ oníṣẹ́ ọlọ́sọ̀lọ́lá sọ́lá ọ̀sọ́lá àkùtẹ́yìn ní alákòóso wájú yóò mọ́tò ìjọ́jẹ́. àdéhìsì yìí gẹ́gẹ́ bá ti sọ ó sì tún tọ́ka lórí ìrọ̀rùn dáadáa oore àti ìdẹ̀kùn ti bẹ nínú Islam tó ti pé tá a bá wò tó bá lọ jẹ́ pé mùsùlùmí kan bá lọ bọ́ sí ọwọ́ ọ̀tá ẹ̀wọ̀n bá wò ó ti mùsùlùmí náà wọ́n ti ti bá lọ́wọ́ wọ́n sì ní jẹ́ kí àtẹ̀kẹ́kọ́ wá láti nìkan wọ́n fi pa ètò ìgbé pa òkú rẹ̀ tó jẹ́ pé wọ́n ti ẹ̀ nípa àwọn àtẹ̀kẹ́kọ́ nílé nìkan ló ti fi ọlọ́sọ̀rọ̀ láti sọ̀rọ̀ nígbà tí kọ́lì dọ̀mà wálé báàbí ọlọ́wọ́ àyìnbó ọ̀rọ̀ tó ti dé kọ́ arákùnrin tó ti mú wá bá ní sọ̀rọ̀ anábì sẹ́rí sílámù ti fi gba sílámù ó ló wọn gba sílámù anábì ní ẹgbẹ́ rẹ̀ tọ́pa ọ̀ anábì sọ ẹ̀jẹ̀ rẹ̀ ọjà àbùkù ẹ̀jẹ̀ rẹ̀ pẹ́kọ̀ kọ́ ọ̀gbọ́dọ̀ pa ọwọ́ àkọsílẹ̀ ìpìtọ̀ tọ́ba tí wàá máa bẹ̀ ọmọ bíi àkọ́kọ́ lẹ́nu tí ẹnu yòó lè tọrọ ẹlẹ́ẹ̀kejì ní àgbà bàbá ìgbà yẹn lọ tí wọ́n máa lọ Islam lórí wípé wọn pa ọ́ ti fi ẹ̀sìn lẹ̀. sọ́gbà tó ti fi bẹ́ẹ̀ àdéhùn sọ̀rọ̀ sọ́nà ṣe ni ó fi arákùnrin náà sílẹ̀ ó sì dá àwọn ọ̀rẹ́ rẹ̀ oṣù bẹ̀rẹ̀ àti àwọn ọmọ tí ìgbà sẹ̀rẹ̀ òkè ọlọ́wọ́ bá kí ó ṣe àgbẹ̀gbẹ̀ àti ìgbà wọn. nọ́ọ̀sì àdéhùn ẹlẹ́kẹ̀jì abẹ́lẹ̀ kẹta ní ojú ọ̀nà rẹ̀. هنا لتولد أبا معاذ بن جبل رضي الله عنه أبدين سيدنا وعن بن جبل رضي الله عنه قال وعن النبي صلى الله عليه وسلم على بلال فقال أعرض لكل حال إدارة أو عنده معاذية أو أو رد ولا أقام محمد بن جبل رضي الله تعالى عنه وأرضاه wọ́n ní òtítọ́ náà sọ́nà náà wà lọ́sọ̀lá tó tóbi dìde wọ́n náà ní sọ́nà tó ìlú yàmá. Bàtà ní sọ́nà náà sọ́nà tó náà ní sọ́nà tó ìlú yàmá ìlú yàmá ní ìjọ́ kìíní àná. Ìlú kan ní tó ti bá àná sọ́ọ̀ àná wà ní gbẹ̀gbẹ̀ àná nínú ẹ̀kọ́ láti fi nẹ́kàtà sí bọ́mọ́ ní áfíríkìtà. wọ́n lọ bá àwọn ìjọ kan àwọn àyàn nínú àwọn áfíríkìtà kò ní bẹ́ẹ̀ sọ́lọ́ tuntun bí láti wọ́n ní wọn. nàtọ́ wọn ni wọ́n ní jọ́ kìnìún àjò. ìbátan níbi wàhánà níṣẹ́ òní wọn àmáwọn ni òjíṣẹ́ ọlọ́wọ́ apábí láti àti àkùdà kí n máa kà mí kó lè hálímí dìnnà níbi gbogbo owó tó bá jẹ́ wúrà owó góòlù ìmọ̀ àgbà dínàrù rẹ̀ dínàrù kan ìgbàlẹ̀ sínú rẹ̀. àwọn àjèlé ni tàbí tó ṣe déédéé rẹ̀ ìlà àyìn ìmọ̀gbára pẹ̀lú àyìn ìdí òlọ́mọ lórí mọ̀fúrò ha tó ti gba pátá. bákan náà wọ́n tó kúta wọ́n ti lè fún ní tẹ̀sán bákan náà. ètí jẹ́ àwọn àjèlé yìí. òun náà ni alimẹsìl tàbí irú rẹ̀ ìtòsí déédéé rẹ̀ wàkìlà àwọn kan sọ pé filipati ayé àdìrì ní bíntì sìhì nínú orú náà rẹ̀ tọ́jú pé filikẹ́sìrì ni màálẹ̀ tàbí jẹ́sìhì. tọ́ba yẹ pé láàmù yẹn tọ́ba gba fàtà bẹ́ẹ̀ ànyìnlẹ̀ kó yọ ọmọ jẹ́ pé ànyìnlẹ̀ ò dín náà ò tó fi dín dín irú dín náà rẹ̀. mọ̀tà tí àtàwájẹ́ pé tẹ̀sán ọ̀hún ti kí òsì nù ọ̀hún náà nínú ọ̀tá àti bálù rẹ̀ òun náà lọ́ọ́ tó wà. wọ́kẹ́ ìlàbílà àwọn tó sọ nígbà kejì sí làwọn kàmá fi ní àyà gẹ́gẹ́ bí wọ́n ti kíra ní àyà tó ma jáde mọ̀mọ́lá lẹ́yìn náà ni jáde tó lọ́mọ lórí. muhafiri yan tó wà níbẹ̀ ìfọ́tìlì bẹ́ẹ̀. pẹ̀lú kí mímọ̀ ọba ọ̀tá lẹ́yìn náà ayé tí ó lọ́ba lórí lẹ́yìn náà alẹ́ alẹ́ lẹ́yìn náà alùpà lẹ́yìn ọ̀la rọ lẹ́yìn yá yá sí kí ẹ̀ lọ́ba nǹkan bọ́yá ni tàbí ni tàbí ní sí gẹ́gẹ́ bí àwọn ọlọ́mọ tí ó fi jọ mọ̀ yìí pé ìsẹ́yìn náà ní ìsẹ́yìn jẹ sábà fẹ́ sàkìtì yẹn lọ bá ìsẹ́yìn fi ọmọ àtẹ́yìn ní kíláàsì alìkíní alìsẹ́yìn ní ìyó ẹ sọ̀rọ̀ alìsẹ́yìn ní ìyó òde yó yẹn oníyá àdìsígbà nínú ọ̀rọ̀. bẹ́ẹ̀ náà ní ní ti iṣẹ́ náà bẹ́ẹ̀ náà ní ní mọ̀lẹ́bí níran àmọ́ tàbí ti olùkọ́ èèyàn lọ́ba bẹ́ẹ̀ náà nínú èdè ìlàgbáwa ṣùgbọ́n dábàá ti fi nítorí àyẹn yá àti ọgbẹ́ yìí ló yá àmúṣẹ́ tẹ̀. wọ́n á ní kó alápẹ̀rẹ̀ mi. kọ̀mọ́rí àlè ni ọmọ ajúdúró kọ́mọ̀ àwọn abẹ́ẹ́ ti ní gbà rẹ̀ lọ́ba kọ́mọ̀ rẹ̀ kíláàpù alikọmari tàbí kọmari yòó ìdí báyìí ní ti kápẹ́lú kánò ní kọ́ alikanawe yòó ìdí báyìí ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti wá wà lọ ọwọ́ alijẹ́ ìran náà tí ó jẹ́ ìrìn èyí aliyọba wi aliyọba wi yòó alihawusa wi yòó olùjẹ́ àwọn olùjẹ́ iṣẹ́ nígbà tí yáa ti tó àjẹ lọ́dọ̀ lọ́dọ̀ àbáwá. Ó tilẹ̀ jẹ́ pé nílẹ̀ Yorùbá tá a ní tá a ní kàtà ní Tẹ́lifà òní. Awúsá yóò ní bàtẹ́lò ọmọ akẹ́lò ní bàtàkọ́jì ọmọ Sokoto Bayarabi ọmọ Yorùbá. Bahaushe ọmọ Awúsá Bature ọmọ Aláwọ̀ Balarabe ọmọ Lárúbáwá. Yẹ́rọ àyè ti àwọn ni lọ́dọ̀ tiwọn akọniyawo bahausiya ọmọ awusa lóbìnrin bẹyẹrẹbiya ọmọ yorùbá lóbìnrin títí bá ti bẹtúrìya òde a amala òkùnkùn ní lóbìnrin ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. jáwọn tí wọn ní táwa máa ń gbọ́ yẹn ọmọlẹ yorùbá wa awusa lóni gbólóhùn yẹn o jáwọn yorùbá lọ́dọ̀ ọmọ yorùbá awusa yorùbá wa àwọn ọmọ yorùbá àwọn ọmọ haúsá gbọ́túndá wa àwọn ọmọ aláwọ̀ funfun olùkọ́ fẹ́ lọ́dọ̀ tí wọ́n náà dì á máa plọ́ọ̀tì plọ́ọ̀tì plọ́ọ̀tì tí ó lágbára báyìí. tọ́ yá nígbà ọwọ́ wà ní ẹ̀yìn rẹ̀ wọ́n fi ṣe nígbà nílé àwọn aráàlú wọ̀nyíyá faladun bẹ̀lẹ́yàmà ìlú kan ní mọ̀áfíìrì yẹn ní ìlú ní orílẹ̀ Yemen wọ́n fa aṣọ kan tàbí owó wúrà kan tó ṣe pé tó sì náà gbé àgbéyàwó wọ́n máa fi ṣe wúrà wọ́n máa fi ẹ̀ka yẹn di àtọ̀ ni wọ́n ti bá jìlẹ̀ ìhà ayé yẹn ìyẹn mọ̀hádì yẹn wọ́n máa ń ti àwọn aṣọ níbẹ̀ dáadáa tó wọ́n wá ti àfi rẹ̀ lọ́ba èyí tí wọ́n bá yẹn wọ́n tàbí tiẹ̀ lọ́ba ti èrò ti ìlú yẹn. wàlúwọ́ọ̀dù àwọn àjẹlókò àyè sọ́ọ́bà mọ̀rànfìríyà tí a bá fi lè ní wúrà tọ́jẹ́ hálì tọ́jẹ́ dínárù owó góòlù tọ́jẹ́ ti dínárù tí wọ́n gba dínárù góòlù kan lọ́wọ́ ọ̀rùn wọn bẹ́ẹ̀ tí wọ́n sàn ní ìsàkọ́lẹ̀ wọ́n wà lọ wá afọ́sà tí wọ́n ṣe ní mọ̀rànfìrí yẹn nílùú yẹn tó wọ́n lọ wá sọ tí wọ́n ṣe ní ìlú nínú ìlú yẹn tó ti ní ìdí ìlú àtọ́ yẹn wọ́n wà wá nílùú tàbí orílẹ̀ kan ní yaman kò sí wọn ti àtẹ̀yìn nínú rẹ̀. àwọn ọjà kò sára lọ wọ́n sọ sáfà òkúlọ̀ ìgbàlù ìṣáàtì àwọn ẹni sọ pé amẹ́ta wọn jáde wọ́n sọ pé ìmáàmù hakimu àti ìgbà wọn ni pé sahib. ìmáàmù kiri bíbí rahma allah ta'ala wọn ni hasanu wọn ni hadithu dára ni. وذكر أن بعضه أن بعضهم رواه مرسلا wọ́n ní apá kan àwọn ọ̀rọ̀ àti wọ́n kà wá ní mursal àti sàlẹ́yà ní ti mursal wà. wà á nàwó àtọ̀ àti pé bí wọ́n ti gbà á ní mursal yẹn mursal tó lálẹ́ àbí àdùnní wà á nàwó ibn hasan bẹ̀lẹ̀kẹ̀ bọ́. ṣùgbọ́n ibn hasan àwọn sọ pé hadith yẹn wọ́n ló lárùn lára bẹ̀lẹ̀kẹ̀ bọ́ wọ́n ní pé ìkan nínú àwọn tó gba ẹ̀gbà wáyé wá kó dé láàrin yìí pé màkútó rẹ̀ mọ̀kọ́tà ẹ̀ ní hadith yẹn. وأن مسروقا لم يلقى معاذا مسروق سوف حديثي ونفق معاذ قليلين وبعض معاذ قد رضي الله تعالى عنه وفيه نظر يقول بابه أجاب جزءكم وقال أبو داود إنه منكر فاز أفوز أبو داود من حديث منكر kọ́ọ̀dà wàbàlágọ́ ni an ahmada wọ́n lé dédú gbọ́n látọ̀dọ̀ ahmad annahu kana yunkiru hadha alhadith wọ́n lọ sàkó hadith yìí ní inkaran shadida ní títàkù tó lágbára قال البيهقي الإمام البيهقي رحمه الله تعالى وطبعه إنما المنكر رواية أبي معاوية إيه تمتاكو òun náà ni hadithi ẹgbà wa tó wá tó jẹ́ ti Abu Muawiya láti ọ̀dọ̀ al-Amash láti ọ̀dọ̀ Ibrahim láti ọ̀dọ̀ Masruq láti ọ̀dọ̀ Mu'adh lọ́dọ̀ ọlọ́wọ́ àyè wa rahimallahu al-jami'. fa amma riwayatu al-Amash ṣùgbọ́n ẹgbà wa tó wá látọ̀dọ̀ al-Amash an Abi Wa'il látọ̀dọ̀ bàbá Wa'il an Masruqin tó wá látọ̀dọ̀ Masruq fa innaha mahbubah. ẹgbà wa tí wọ́n sọ dáadáa ni. ọ̀dọ̀ wa wá ha ani àmàṣe jama àtún minhum Sufyan Thawri ọkọ̀ àwọn tọ́kọ̀ lọ́pàá wa látọ̀dọ̀ al-A'mash nínú wọn ni àfọwọ́ Sufyan Thawri àti Shu'ba àti Ma'mar àti Abu Awana àti Yahya ọmọ Shu'ba àti Hafs ọmọ Ghiyath. wa qala ba'duhum apá kan sọ pé ọwọ́. ọwọ́n ká ní amuaz atọ́dọ̀kọ́ amuaz ọ̀kọ́lá bàjúmọ̀ akọ́kọ́ sọ pé ìnà nàbíyà sọlọ́lá àìsílẹ̀m lẹ́mà bàjá muazan ilẹ̀ yẹmẹn. àwọn kan sọ pé dáadájú alẹ́ sọlọ́m nígbà tó gbé muazu tó gbé ìdílé lọ sí ilẹ̀ yẹmẹn àwọn máa ní àpò tàbí ìtumọ̀ rẹ̀ wọn wọ́n ní ìtumọ̀ bẹ́ẹ̀. wọ́n ṣàjì ìpìlẹ̀ lílo nàálà tẹ̀kọ̀dé àdéhùn ìtọ́ka lórí wípé a lè fi gbèdéke a lè fi sí jísíà ìsákọ́lẹ̀ pẹ̀lú pé ká pé òdiwọ̀n rẹ̀ òṣùwọ̀n rẹ̀ pẹ̀lú dínárù nínú góòtù nínú wúrà ala kulli halimin níbi gbogbo tọ́ba ti jẹ mọ́ owó tó jẹ́ wúrà bẹ́ẹ̀ pàápàá jùlọ owó ìwá wa dúkìá ìwá lọ́dọ̀ gbogbo ẹni tí wọ́n tí wọ́n mú tọ́wájú pẹ̀lú ẹbí ó ti dàgbà wọ́n gbà níbi àyọ̀ rẹ̀. wọ́n bí ìwà ayé ti mọ̀ tẹ́lẹ̀ mi nínú ẹgbẹ́ wa mi ní gbogbo ẹni yóò tó bá ti ń sùn dé lánàá tó ti bàlágà wọ́n bọ́ nínú ìsìlámù ní sàwa àǹkáná ọ̀nìyàn ọ̀hún fàkìrọ̀n. bọ́ọ̀rọ̀ yẹn ti rí ìbá àjọlọ́rọ̀ ìbá àjọláyìn wọ́n gba ní والمراد أنه يؤخذ دينار من ذكر إيه؟ من ذكر في آه، السنة وقع دينار لو احتمى دار في السنة وإلى هذا ذهب الشافعي وقال أقل ما يؤخذ من أهل أهل الذمة دينار إذا الإمام الشافعي تمو إداجة وجاجة يقول أنت تيبان مسلمين tọ́lá في أبي a bí àkóso mùsùlùmí lẹ́yìn wọ́n tó ẹ̀mí rẹ̀ tó wò ní bá àyè tó kéré jù ní tí ọmọ nǹkan tí ó san ní títí à ó náà ní dínà fún gbogbo ẹni yóò sọba tó kàn ó ti bàlágà wọ́n bí ti kọ́lé ahmed bẹ́ẹ̀ náà ni mama ahmed sọ wọ́n mama ahmed sọ pé alìjísíyà tó dínà jísíyà dínà rùmánì àwọn àdìrò mí nà lè mọ àbírí tàbí tó ti dín ní rẹ̀ nínú tó ń ti ní orílẹ̀ ángel ní ilẹ̀ yamani láàyò záàdù àlẹ́ yìí wà láyé pọ̀ èèyàn gbọ́dọ̀ balẹ̀ òsì ní ní gbogbo mẹ́ ilà anna shafi'iyya ja'ala zalika haddan fi janibi al-qilla ṣùgbọ́n ìmáàmù shafi'i ibi táwọn lọ bẹ̀ wò ó ṣe ní púpọ̀ jù ó wọ́n lè tó kéré ju jọ sàn ọ bẹ̀rẹ̀ láti orí dínà lọ sókè ìkọ̀sán rárá o yọ sàn dínà lọ ṣùgbọ́n Imam Ahmad bin Hanbal kọ́lá wọn bá kọ́ bá a fẹ́ gbogbo wọn lápapọ̀ àmọ́ sọ ní tiwọn yìí pé dínárù gangan ni onílé ìdíje ṣùgbọ́n pàtàkì kọ́ ti Imam Shafi'i ó túmọ̀ yìí pé onídé ni ṣùgbọ́n lè ṣe kí ni o o lè ní torí pé wọ́n sọ pé ètò kéré jù oníkọ́ jẹ́ dínárù láti rí fáwọn olùmọ̀ ìyára ẹni ní ìmọ̀lò òun lè lè táwọn olùmọ̀ tẹ̀lé àárín ara wọn wọ́n yàrá wọn ní ìmọ̀lú láàrin ara wọn pé nígbà tí àdéhùn ìwé rí báyìí ṣé lórí kọ́kọ́ dùn ni lórí kókéré dùn ni ṣé bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ni àbí kìdìkì ọ̀la tó ti ọ̀gbọ̀dọ̀ ló ti ọ̀gbọ̀dọ̀ dé ni. wàá mà sí yáda tó ọ̀tẹ̀jú oṣù lèmi àkọ́jà wo Abu Dawud ní àdéhùn bẹ́ẹ̀ àgbàṣe rọ́bì aláwọ̀ àìkúwa kó lékún ọ̀tọ̀ nítorí ẹ̀gbà láti inú hadith àbá wa fìlà ọmọ àbáṣe ní ọlọ́pàá ní ọdún sí bàbá àtọ̀nà ẹni níbi ọ̀sẹ̀ sọ́lá sọ́ọ̀lá ha ahà nàìjíríà anábì sọ̀rọ̀lá àtẹ́lẹ̀ ọba àwọn ará nàìjíríà ọba wọn fọwọ́ síbi àdéhùn ọba wọn sí àdéhùn ó sì dáadáa fún wọn ọkọ̀ wọ́n sí àlàáfíà pẹ̀lú wọn wọn ará nàìjíríà àmọ́ báwọn ará yìí náà lẹ́yìn àgbègbè yamani náà níbẹ̀ yẹn àlá alifẹ hula pé wọn kó ẹgbẹ̀rún méjì nǹkan ọ̀sọ́ wa olóko ẹgbẹ̀rún méjì nǹkan ọ̀sọ́ wa anisubi muharram wọn kó ìdajì ẹ wá nínú oṣù muharram wọn ní sọfì rọjà wọn ti kó ìdajì tó kú wa ní inú rọjà. يؤدونها إلى المسلمين وهم هم المسلمين wọ́n kò bá àti wọn wọ́n kò àwọn kan ìwá wọ́n kò bá àwọn kan jẹ́ mùsùlùmí. wà á rí ẹ̀tọ́ wà á rí ẹ̀tọ́ sàlàfínà dìrì àn wọ́n sàlàfínà farata bákan náà tó wù tọ́jú ọgbọ̀n àti ẹ̀sìn tọ́jú ọgbọ̀n wọ́n sàlàfínà bàyìí rọ̀ bẹ́ẹ̀ náà ni làkúnmí ọgbọ̀n wọ́tàlá bí nàmi kó lè dé bí ní àtúnáfíìsílá àti ọgbọ̀n ọgbọ̀n ọgbọ̀n nínú gbogbo àwọn ẹranko kan nínú àwọn nǹkan ara ìjà ìta méjà ọkọ nínú tó méjà lásìkò yẹn ni ìdà nínú tó méjà lásìkò yẹn ni ọfà nínú tó méjà lásìkò yẹn ni màjàníkù kánakáná nínú tó méjà lásìkò yẹn ni kéde mọ̀jáníkù àwọn nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn máa ń gbé àwọn ẹṣin oní wọn máa ń oní wọn máa ń gbé mọ̀jáníkù wọn ò gbé màsín bí màsín ìlú náà ṣe rí ọwọ́ ní àtẹ ó ní àtẹ ọwọ́ wọn fi máa ń rọ́ọ̀lẹ̀ ọ̀ ó láti báyìí orí àtẹ yẹn wọ́n já òwú wọ́n pinna sí tọ́ba ti fa kí ni tí wọ́n fi máa ń jáde báyìí yóò gbé yóò gbé àtẹná yẹn yóò lọ sọ sí ọ̀dọ̀ àwọn ọ̀tá tí ó gbà náà bíi bọ́ǹkù bẹ́ẹ̀ ló ti di kíni o bẹ́ẹ̀ ló ti rí wọ́n ti tọpa rẹ̀ náà ọ̀pá yẹn wọ́n ti fi òwú tàbí kàkà bí ó lè dúná dáadáa wọ́n ti wọ́n ti rí máa ń mọ́ pa wọ́n wà fi náà sí ẹ̀sọ́ ọkọ̀ ọ̀fàtà yóò wà lọ támà ìdí kan tó ti pé tọ́ba tí ọkọ̀ yẹn bá gún bẹ̀ báyìí yóò mú náà. bẹ́ẹ̀ alápẹ̀rẹ̀ ní ti àwọn aṣọ nígbà yẹn wọ́n lè da aṣọ sára alé látòkè yóò dàbí pé wọ́n ra aṣọ fúnlé ṣùgbọ́n kèké pé gbogbo ẹ̀ yóò dé bí ìdajì díẹ̀ ni wọ́n lè lọ támájẹ́ sẹ́ńtà aṣọ yẹn sáṣọ yóò ṣe kíni o yóò fi gbaná sáṣọ yẹn bá ti gbaná báyìí òrùlé yóò oúnjẹ tí ọmọ ọ̀tà iná iná iná iná lẹ́yìn ọba ìpínlẹ̀ ọba kú náà kéèyàn jẹ̀rí kú jọ pààyàn ilé ilé o kéèyàn dákẹ́ mọ́lé kú báyìí kò lè nípa lùkọ́ bàbá ọ̀tà. nínú àwọn nǹkan tí wọ́n fi ń jà lọ́jọ́ kìíní àná òun náà ní gbogbo àwọn kan wọ̀nyí gbogbo iná nǹkan jà wọ́n gba ọmọ ọgbà nínú rẹ̀. yẹ́sì tó bí alimusimọ́ọ̀nù ètò àwọn mùsùlùmí tí wọ́n fi máa ń jà dọ̀mìnínà láha hatta yarudduha alayhim gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn mùsùlùmí wàá gbà lọ́wọ́ wọn ní yíyá wọn ó sì fọ́ ọ̀yà fún wọn pé ìkò ní dédé tó fi dà padà fún wọn. ẹgbẹ́ ànàbìlì yamani ọba jẹ pé ọwọ́ àní ìlú yamani kọ́ọ̀lá kọ́lá ṣàfihàn ìmáàmù ṣàfihàn sọ báyìí pé وقد سمعت بعض أهل العلم من المسلمين ومن أهل الذمة من أهل نجران متقبل látọ̀dọ̀ àwọn tó ń jẹ́ onímọ̀ nínú àwọn mùsùlùmí àti nínú àwọn tó ti kán jẹ́ àwọn ahàlùfẹ́ màá tó ń jẹ́ mùsùlùmí tí wọ́n bẹ lábẹ́ ìjọba mùsùlùmí nínú àwọn ará nàìjíríà yẹ́sùkúrò min kulli wahidin akthar min dinar wọ́n gbọ́ wípé tí wọ́n gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan ó ju dínárù kọ̀ọ̀kan lọ. wa ila hadha dhahaba Umar níbi ilé ní Umar lọ radiyallahu anhu wa innahu akhadha za'idan ala dinar ọgbà tó lékún lórí lórí dínárù. wa dhahaba ba'du ahli al-'ilm apá kan wọn ní mímọ́ àwọn ọ̀sẹ̀ wípé ìlànà wo كيف في الجزية في القلة ولا في الكثرة واني لو دوتاوا وتكالا دوني بي اورون تجي الجزية nípa kékeré àti púpọ̀. wa anna dhalika mawqulun ila nazari al-imam. bí ó ti kéré tó àti bí ó ti pọ̀ tó wọ́n sàkíyèsí lọ́ba ìdí aṣáájú mùsùlùmí bá ti kiri òótọ́ bá sọ aláǹtẹ̀ mùsùlùmí. ويجعل هذه ويجعل هذه الأحاديث محمولة على التخيير والنظر في الإصلاح gbogbo àwọn àhàdìtọ̀ wa wáyé ibi tá a gbé wọn sí òun náà ni pé a gbé wọn sí fún ìsanilẹ́sà lórí wípé ká wòye sí èdè ọ̀dà àjù ìtàlásẹ̀ bá di pé a kàgbà dínárù lóṣù ni wọ́n gbà bẹ́ẹ̀ tọ́ba ní pé wọ́n gbàdú dínárù lọ òun náà ni yóò pè bẹ́ẹ̀ wọ́n gbà bẹ́ẹ̀ tọ́ba ni pé bá àparí tó dín dín náà rúbọ̀ kan lọ́dọ̀ wọn náà káàkà lọ́la ti bàtìrì pé bẹ́ẹ̀ làwọn àníwá yóò ṣe kíni o yóò ṣe bẹ́ẹ̀. òfin hadithi dẹ̀ lélo náà ala anna lè ti díàtà kọ́dọ̀ mina lè kúta ìkó lè di ìhàlì. hadithi yẹn bẹ́ẹ̀ nù lẹ́yìn pé wọn ò ní gbájú sí àlọ́wọ́ àbò obìnrin nítorí pé hàlì lọ́wọ́ nínú olóòrùn ẹni tó قال في نهاية المشاهد نهاية المشاهد الصباح اتفقوا على أنه لا تجب الجزية على إلا بثلاثة أوصاف وني جزية أوصاف وفا هي في بلوله نتا على فقط وني الذكورة جزية أوصاف torí pé lọ́pọ̀lọpọ̀ ọkùnrin náà làwọn bá ti àti kàdúkàjà. lẹ́yìn náà wọ́n ń bolóhùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni kẹ́ni ọjọ́ ẹni tó ti dàgbà tọ́ba lábà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àlùfò rí yá tuntun jẹ́ tó ti pé náà ẹni tó jẹ́ ọmọ alábí ti ìfì ẹrú torí kí lẹ́rú fẹ́ mú wa tí dúkìá ọ̀gá rẹ̀ ló mú wa wọ́n ti lè gbé ẹni tó lẹ́rú wọ́n lò náà ló lẹ́rú ẹrú nǹkan fúnra ara rẹ̀ tó jẹ́ ẹnìkan ni àlejò ìyàwó àìsóní freedom ọmọlábí tó ti jẹ ẹni tó ti bàlágà tó ti wá jẹ ẹni tí ó jẹ ọkùnrin. wọ́n kádà kó fílì mọ́júnú ọ̀nà. wọ́n yapa nípa ẹni tó jẹ́ wèrè ẹni tó jẹ́ orí ti mú àlùkò ẹ̀yìn àwọn yẹn wọn kẹ àdé tó dé pé òun máa kankan má tó lè sí òlè ṣe kankan má tí òlè ẹsẹ ta kó sì kó sí kankan má ó ti dẹ tó ti jókòó kalẹ̀ tí òun tí òlè ṣe kankan. wọ̀ṣẹ́ bẹ́ẹ̀ náà lẹ tó náà ti dàgbà tó ti jókòó kalẹ̀ tí òun lè máa tutù káàkiri má. wọ́n á lù sọ wá mẹ́ àtàwọn tó ti pé wọ́n já wọn ti bẹ nínú àwọn ilé ìjọsìn àwọn alàgbà ìjọ wọ́n yàgbá nínú ọ̀rọ̀ wọn. bákan náà wọ́n fàkì àtẹ̀ntọ́jú aláìní. kọ́ọ̀lá wọ́n kó lo hábìlì mọ́tá ìrìn ìṣirà àdéyà gbogbo eléyìí. àwọn mọ́tá ìrìn ìwádìí mímọ̀ kan ní tó ti fi ìṣirà àdéyà táwọn olùmọ́ tètè dúró nínú rẹ̀. lẹ́yìn tàbí àtọ̀kẹ́ ìṣẹ̀rẹ̀ yìí kò sí nǹkan kan tó jẹ́rìí kan tó kára tó pẹ̀lú nǹkan yìí nínú rẹ̀. kọ́ọ̀lá ọ̀sábà kò sí láàbìlì wọ́n ní ìdíjọ́ bí yapa wọ́n ní pé hàì yòkúta lónà àmìlà táwọn yẹn wọ́n pa wọn ẹ̀dùn nípa wọn káàdà wà á máa tó níbi pé àwọn yẹn tí wọ́n pa wọn ẹ̀dùn nípa wọn wọ́n ní ìdísábà bí tí yapa ti ṣẹlẹ̀ ní ààrùn tàbí pé táwọn wọ̀nyí náà sáyẹn tó lè jà ní wọn bẹ́ẹ̀ tí ò lè jà. هذا وأما رواية البيهقي سبيع بواسي إمام البيهقي عن الحكم بن عيين بن عتبة التي أدى الحكم أما عتيبة أن النبي صلى الله عليه وسلم كتب إلى معاذ باليمن وأنا نجي صلى الله عليه وسلم أقرأ نسيت أقرأ معاذ بن جبل في اليمن ala kulli halimin lórí gbogbo ẹni tọ́ba jẹ́ tọ́ba lága lọ́kùnrin aw halima tàbí tọ́ba lága lọ́kùnrin dínárù aw qimatu yóò sanwó dínárù tọ́jà wúrà yẹn yóò sì tàbí kó sì san tó ti déédéé rẹ̀ yóò san wọ́n lé lẹ́yìn ẹ̀gbà wa eléyìí tọ́wọ́ báyìí fàyìntàn ha mọ̀nkọ́tẹ̀ tẹ́kẹ́tẹ́kẹ́ gbà wá ìsàmìjì rẹ̀ ti gé. ọ̀kọ̀dé wọ́n sọ́lá wọ Abu Shayba Abu Shayba sọ pé mọ̀ sóòrò ní kéko gé láti ọ̀dọ̀ àìsàkà látọ̀dọ̀ ibùdó àmọ̀tẹ́yìbá látọ̀dọ̀ mọ̀kásìm látọ̀dọ̀ látọ̀dọ̀ ibùdó àfáàsìm radiyallahu anil jami'. wọ́n bá wá bí láwùjọ pé fa'ala kulli halibin dínárì dínárì dínárì ń bẹ lórí gbogbo ẹni ọkùnrin tó ti bàlágà tó dé owó góòdì dínárì àwọn ájìlò tàbí tó ṣe déédéé rẹ̀ mínàlì mọ̀háàfìr nínú àtọ̀tọ̀ ṣe ní mọ̀háàfìr yẹn. zakarun àwòkúnta akọni òtàbàkọ ṣòro tọjọ malabi àwọn àbùkù tàbútọ jẹ ẹrú wọn sàkínní ọyọ sọjì náà. ọwọ́ nínú rẹ̀ bẹ́ẹ̀. àwọn ẹwà bọ̀ ọ́ mínàlì fìyà tàbí tọ́jú àwọn rẹ̀ tí wọ́n fi pààrọ̀ nínú aṣọ tí ti ní mu'adh yẹn làákìn náà wọ́n kọ́ lẹ́lẹ́bẹ̀ àkè ṣùgbọ́n ìmáàmù ìbẹ́ àti sọ pé Abu Shayba yìí wọ́n ní wọ́n yín fún mi. wọ́pìlbáàgì àní àmì bọ́nà hàz nínú ojú ọ̀nà yóò tún wà níbẹ̀ kọ́ wá látọ̀dọ̀ àmúrọ̀ máa hàz wọ́làkìn náà wọ́n mọ̀ kọ́kọ́ òun náà tún kọ́ ó tún gé lọ́nà. wà ní Urwa wọ́n fi hìn ó tún wá látọ̀dọ̀ Urwa wà lánàá àni lẹ́hàmàṣ ọwọ́ látọ̀dọ̀ mamaru látọ̀dọ̀ àlẹ́hàmàṣ látọ̀dọ̀ baba wáyé látọ̀dọ̀ masolo látọ̀dọ̀ muham wọ̀fíìhì wọn bẹ níbẹ̀ pé wà á àdìmá àti obìnrin náà tó náà ti dàgbà ìbàlágà láti kọ́ọ̀lá àdìmọ́tò alhadith ìfọwọ́n àbúrò ní hadith wọn sọ pé ìnàmà àmàrọ̀ ìdàrọ̀wà àǹgáyèrè zòrí bọ́ọ̀lù àkọ́kẹ́ sí rọ. tí mámọ́rù tọ́ba gba ọ̀rọ̀ wá lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí àzórí àwọn àtàǹtì púpọ̀. wọ̀bí ni pẹ̀lú rẹ̀ yóò rọ̀pọ̀ anáwó làbí ẹ̀kọ́. fi akọ́bí jíjẹ́ àti ìbílẹ̀ lẹ́kọ̀ọ́ ta àdéhùn yóò máa gbé. pẹ̀lú rẹ̀ ló túmọ̀ pé kò sí àdéhùn kan tó wá táàrí gbámú tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa nípa ikú wọn gbajú bí àtọwọ́ obìnrin. الإمام الشافعي رحمه الله تعالى وطيبي سألت محمد بن خالد وعبد الله بن عمرو بن مسلم وعددا من علماء أهل اليمن موبيل لو محمد وما خالد أبي عبد الله أما عمرو أما مسلم أبي àwọn nǹkan tó pọ̀ nínú àwọn olùmọ̀ Yaman wa kulluhum hakaw an adadin mọ́bọ̀ babilahum gbogbo náà ni wọ́n gba ọ̀rọ̀ wá wọ́n gba ẹ̀gbà wá látọ̀dọ̀ àwọn nǹkan tó pọ̀ ọwọ́ tájú wọn bẹ́ẹ̀ kóna an adadin mọ́bọ̀ babilahum wọ́n gba ẹ̀gbà wá lọ́dọ̀ àwọn nǹkan tó pọ̀ wọn pé ó lò wọn gbogbo wọn síkọ̀ ẹni tó kàn balẹ̀ sí ni wọn ní gbogbo wọn yẹn ọkàn balẹ̀ sí pé àǹtọ́ àlàkàtàbí sọ̀tọ́lám àǹtọ́lá àlàkàtàbí sọ̀tọ́lám káàní lè àmì ìzèmà ebe mùsọ́lá àtàlẹ̀ sọ̀tọ́lám tí ó ti fáwọn aláàbí àwọn tí wọ́n jẹ́ àmì ìzèmà tó ẹ̀sìn mùsùlùmí tó ń bẹ lábẹ́ àkóso mùsùlùmí ni ìlú yamani ní ìlú rẹ̀ yamani wọ́n gba ìlú yamani àwọn mùsùlùmí ó ti máa mójútó àwọn tí wọ́n jẹ́ màlúù tó ẹ̀sìn mùsùlùmí ẹ̀ máa gbà sáfọ́lẹ̀ láti mójútó aláàdì ìnáre lórí bọ́mọ̀ ọ̀sán dínàrù kan ní gbogbo sánà ní gbogbo ọdọọdún. ọwọ́ abẹ́bẹ́ wọ́n láti fi tún náà anna nisa akunna mi man yóò kọ́ sí nínú olùdí sí à wọn ò sì gbélé lẹ̀ wípé àwọn obìnrin wà náà wọ́n gbàdé sí àwọn. wọ́n kọ́ ọ́ lẹ́ àrùn mọ́tò ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sọ báyìí pé wọ́n lọ mí yóò kọ́ bù. wọn ò wá gbà ní zòrò ẹ̀hìn wọn wá gba dídíà ní zòrò ẹ̀hìn nínú gbogbo àwọn kan ọ̀gbìn wọn ọ̀kọ̀dìkà náà lọ́wọ́ zòrò níjọ́ náà lọ́wọ́ wọ́n sì ní nǹkan ọ̀gbìn ọ̀la mímọ wá sí ìhìn ṣe à wọn ò sì gba nǹkan kankan nínú nǹkan ọ̀sìn wọn nínú nǹkan ọ̀sìn wọn rárá ní alimina òfin kata àwọn ọba kankan bẹ́ẹ̀ wọ́sà àlùkò àjàjà nkẹ́sì rẹ̀ mo tún béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èmi ń dín mẹ́tì àhìlì yamani nínú àwọn tó ń bẹ ní abẹ́ àkóso àwọn mùsùlùmí nínú àwọn ará yamani mo béèrè lọ́wọ́ àwọn mutafarriqin lẹ́yẹyọ bí bolidani yamani lẹ́tọ́ fọ́nkásí orílẹ̀ yamani mo béèrè ọ̀gbọ́nlógún gbogbo wọn pátápátá àfẹ̀bàtà ní ọ̀gbìn ilẹ̀ fún mi pé láyà tẹ́lẹ̀ kò ọ̀rọ̀ wọn ìdílé pẹ̀lẹ́pọ̀ síra wọn kankan náà ni wọ́n jọ sọ. wọn ò sí láyé kan náà mo sì béèrè lọ́wọ́ wọn nípa bọ́rọ̀ jíjí àtẹrí bákan náà ni gbogbo wọn ti ń sọ. pé anna muhaza akọ̀dà mi ni wọ́n dìínà wọn bí akọ̀wá muhaz dìínà ló lọ́gbà lọ́wọ́ an kò lè báyìí lè mi ni wọn lọ́dọ̀ gbogbo ọkùnrin tó bàlágà nínú wọn. wọ́n sún mọ̀lẹ́bàlẹ́bọ̀ wọ́n sún wọ́n pè ń tọ́bàlágà قالوا وقد كان في كتاب النبي صلى الله عليه وسلم wọ́n nítorí kọ́ wà nínú àkọsílẹ̀ àdìsọ́lọ́mù tó ti kọ́ kalẹ̀ pẹ̀lú fún àbáwá muhammed tó ti kọ́ kalẹ̀ fún pé inna ala kulli halimin dinara dájúdájú wọ́n bẹ fún ogun tó ti bàlágà dínárù ọ̀kan tó kíni wọ́n bẹ fún wa tó ti wà nínú àkọsílẹ̀ nìyẹn jẹ́jì báàlì ọlùhálì látara ìṣìlá kéyìí sùn kọ́lá làkọ́ bàlágà ìbùkún àwọn náà láti mọ̀ ní méjì náà. wàhálà anáhó yóò fa àwọn oníṣẹ́ àdéhìí muhammed hàlà wọ́n ní ká lọ́mọ pé ní àdéhìí muhammed yìí á tó mọ̀ gbàgbọ́ yẹn kan pé àti àdéhìí buraida alimusakọ́jọ tó ti báwájú anáhó yẹjú kò kọ́ bóòlì ìdíyàtì ọ̀pá dandan fún ọ̀pá àdéhìí mímán bazalaha fún ọ̀pá jíríà lọ́dún ẹni tó ná jíríà ẹni tó gbé wá ó sì dèwọ̀ fún ọparọ́ níbẹ̀ wọ́n wà lọ́mọ gbogbo mi nǹkan ò lè ní ìtààlà òun náà ni ìta àpèjìgbọ́ tààrí mọ́ nínú gbólóhùn ọlọ́run ọba ìdíkẹ́ látọ̀lọ́ sọ nínú sọ́ọ̀tù tọ́wà àyà twenty nine ọba ìdíkẹ́ látọ̀ pé hàtà yọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ìdílé ẹ̀ta àyẹ́dẹ́ yọ̀ ọ̀hún sọ̀rọ̀ títí tí wọ́n fi máa san jíjí àwọn àyẹ́dì ní ọwọ́ báyìí tí wọ́n sọ ọdún ohun tí wọ́n ní wọ́n ti ní tọ́lọ̀ tí wọ́n jẹ ẹ̀mí ilẹ̀ pátápátá aláì. anáhu yankọ́sí wàlẹ̀ kìtàn ogun ọ̀sìnmi ogun ọ̀dà alimamuri bíi hijab pani láti pẹ̀lú ẹ̀tẹ́lẹ̀ fi sọ́dọ̀lì islam nígbà tí islam bẹ̀rẹ̀ àbí fi sọ́dọ̀lì àyà nínú ìpìlẹ̀ àyà tọ́lọ̀ ń sọ nínú àyà yẹn àyà fifty nine ní kọ́lì ní ẹ máa bá jà gbogbo àwọn tó wọn ló gbàgbọ́ sí ọ náà tí mo ti ní gbàgbọ́ sí ọjọ́ kan ìtọ́lọ́ sọ pé ádà yóò sọ èdè sí ẹ̀dà àyẹ́ni títí tí wọ́n fi máa san owó ìdákọ́lẹ̀ yìí ó túmọ̀ yìí pé ìjà yẹn yóò sinmi pẹ̀lú sísan àdìjíríà bí ẹ̀yìn sáré ìdíríà wàá máa jẹ wá sọ̀rọ̀ wàá dábọ̀ pàbó ìdíríà sí ọ̀tẹ̀dọ́lù ayẹ̀tẹ̀ àlá àdínáàkì ànìkìtà ẹ̀yìn dàbọ̀ غاية وهو إعطاء الجزية ويقوم قتالهم بعد إعطائها pẹ̀lú sísan jíjìá yìí àwọn fi ogún sinmi ṣùgbọ́n ká sọ pé ogún tún dẹ̀ tọ́ àti pé àní gba jíjìá kókun iná ni àyà yẹn tọ́ka lórí wípé wọ́n kọ̀ fún ni láti máa jà lọ nígbà tá a bá ti rí ògóńgóri tá a fẹ́ òun náà ni fún ṣe kí ni ọkọ̀ ọkàn jíjìá yẹn tí wọ́n bẹ ti lè tán kájagun kájà wọn lógun kò ti dé ìwé nínú òfin ẹ̀sìn ọlọ́run àti ọ̀la rẹ̀ gàdúrà lásìkò yẹn àní ìjà wọn lógun má lópin ìgbà tí wọn bá ti lè san àlìjébíà ìrẹ̀lẹ́dà wa sọ gbogbo ọ̀sẹ̀ fún ọ̀sán ní agbègbè. hadith yìí ètí sọ̀kalẹ̀ lórí ó sọ fún wa nípa ọ̀rọ̀ àlìjébíà ó kéré ni ó tóbi ni tí ó sì ṣe púpọ̀ nínú rẹ̀ ṣùgbọ́n nínú hadith yìí alẹ́bí sọ́lá ní tọ́tọ́lá àwọn wa àwọn amòfin máa yá mọ́lẹ̀ lórí wọn náà ní kó fi kíni fún wọn san dínárù dínárù kan lónìí fún wọn san. sábàlá wọn tó ti gbé wọn mọ̀ nípa ọ̀rọ̀ góòtì ní ìsìn tó bá bá béèrè dínárù lọ́jọ́ ti góòtì bóyá ti twenty four karat góòtì tó bá béèrè lóyún nípa rẹ̀ á lè gbé bá déwì náà kò lè jẹ́ òkú kéré ní iná rẹ̀ yọ. sheik tẹ́ ẹ lè bá wa béèrè iye tí ó jẹ́ ní tàbí ẹ̀ mọ́ báyà iná rẹ̀ yọ tọ́jẹ́ ti lóṣù. tàbá béèrè rẹ̀ tọ́jẹ́ ti twenty four karat tọ́jẹ́ pure gold sẹ́ńtì nàìjíríà ẹ̀ ọ̀kan náà ni torí pé náà wá sọ pé twenty four karat ní gold ó túmọ̀ pé ninety nine percent ní gold ara rẹ̀ so ètò jẹ́ nàìjíríà ara rẹ̀ tó fi kún ó náà ní one percent. òbí ẹ̀ èyí ò ní bí ó ti wọ́n tó owó yóò ti pọ̀ tó pé ìlú lè yẹn lé ra rú rẹ̀ ní ọjà lónìí tí wọ́n bá dá ọkọ̀ báyìí ẹtọ́ bẹ ṣubú nǹkan yọ kọ̀kọ́ fi dìjálẹ̀ ká pé nàìjíríà wà. láti mọ̀ pé ẹni tó bá lọ ní twenty dinars lọ́wọ́ yọ yọ zaka ẹni tó bá ní twenty dinars lọ́wọ́ yọ yọ zaka so one dinar ni wọ́n wà máa san ní ọdọọdún ọdọọdún so hadithi ń tọ́ka lórí pé ṣẹ̀ríà Islam ó gbé gbígbà níbíyà ó gbé wa lẹ́ni tá a fi dá ojú láàrin wa kí àlàáfíà ó sì fi máa lọ nínú ìlú ní mẹlọmẹlọ nírọ̀rùn àti ní ìrọwọ́ ọ̀sẹ̀ tí wọ́n bá ti ṣàjọ bíyà ṣùgbọ́n tí wọ́n bá tán òkú ló kù ẹ̀mọ́ pé kanu mẹ́ta ni wọ́n tẹ ìsìlámù lọ bá wọn tí wọ́n bá gbà alihamudulilayi àwọn yanjú tí wọ́n bá ní kò fi islam ìtòkù ní kíni o mo bèrè kí sẹ́ẹ̀ máa san jizíà lọ́ba ní jizíà báwo tá a làwọn ó tó máa fún jizíà àwa náà táwa kó lóyún náà àkòsí tọjọ ẹlẹ́kẹta ni pé tán bẹ́ẹ̀ ni já pàdé lórílẹ̀ ẹ̀jẹ̀ báyìí ẹ̀jẹ̀ àti ìjàpẹ́ ẹ̀dá ìjọ tẹ̀lé ni òṣèré ńlá ó ṣe gbogbo nǹkan ní ìtòlétò ó sì fi ìlànà tó dáa ó ti kalẹ̀ fún gbogbo nǹkan ètò ti pé kéèyàn bá ń tẹ̀lé títí ní ọrọ̀ àti rọra yọmọ àti púpọ̀ nínú òòlù alájọsìn àjọba púpọ̀. no jẹ́ káka hadith ẹlẹ́kẹ̀rin yẹn ká sago bẹ́ẹ̀ náà. وعن عاصم بن عمرو الأولي رضي الله عن النبي صلى الله عليه وسلم قال الإسلام يحلو ولا يحلى من فرضه سأره أولا تدعو عالم عاقل أمام المسلمين látọ̀dọ̀ ànábi sọlá àtìsọlá ọlọ́ba ni olóṣè wọn látọ̀dọ̀ ànábi sọlá àtìsọlá ọ̀sọ̀lá ìpè òjíṣẹ́ ọlọ́sọlá àtìsọlá sọ wípé alìsílámù yà áyò ìsìlámù ọmọ ga ni o ìsìlámù ọmọ lọ sókè ìsìlámù ọmọ gbòòrò ìsìlámù ọmọ kọ sí wọlá yóò la wọn ò ní borí ẹ o mú nǹkan kan ò ní borí ìsìlámù ìpèsè ìsìlámù ọ̀sẹ̀ kìíní dàrú fún ẹ̀yàn gbé jáde kọlọ́pàá fi ìdàlẹ́ àlá olóògbé àhìlì ìsìlá ebẹ́bẹ́ lórí pé àwọn tó jẹ́ mùsùlùmí wọn máa ga àlá àhìlì àdìyà lórí gbogbo àwọn tó ń pera wọn lẹ́lẹ́sìn ni fi gbólé amúre nínú gbogbo wọn máa ga lórí gbogbo tí ìbá ti mùsùlùmí lórí gbogbo ìsìnkú pátápátá ní ìtẹ̀lá àkọ́jú torí pàtàkì òde ó tó ọ̀rọ̀ náà lẹ́bẹ̀ẹ́ al-islam ya'lu wala yu'la islam ọmọ ká ní ìgbàgbọ́ ní wọlé falhaqqu li ahli al-iman òtítọ́ òdodo táwọn olùgbàgbọ́ náà máa jẹ́ àwọn olùgbàgbọ́ àgbàgbọ́ òdodo ìdá àrọ́dọ̀ hàn wáyé rọ̀ òdodo àwọn àti àwọn olùgbàgbọ́ òdodo nígbà táwọn ọ̀tọ́ yàtọ̀ sí wọn wọ́n bá tẹ́lẹ̀ wá bá wọn mi láàlì ìbílẹ̀ nínú àwọn ẹlẹ́sìn ní táwọn ẹlẹ́sìn mi bá wá wọ́n wá bá àwọn tó ń jẹ́ mùsùlùmí láwọn ọmọ àpòlì kàmá kò ṣe wà kìlẹ̀ yìí ẹ̀lẹ́jà nìyẹn gẹ́gẹ́ bó ti jẹ́ yín pé ìjánu wọn náà yóò sì máa tọ́ka ní orílẹ̀ ìjánu àwọn mùsùlùmí á rí i pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó sì rọrùn fún àtàjẹ́ mùsùlùmí bó ti ti rọrùn fún wa òun náà ní pé mùsùlùmí lẹ́ni tí gbọ́rọ̀ sílẹ̀ máa dé lábẹ́ ẹni tí wọ́n ní kọ́ sọ fún pé ó máa dé yóò máa dé lókè pàtó ni wọ́n lọ sí ìyàpá làwọn lọ́wọ́ máa dé yọjà wọ́n bẹ̀ dání lókè pàtó ti pé kí wọ́n ní ọmọ tó yẹn náà ti ti mọ́lọ́ pàtó sí kí kò sí. àwọn mùsùlùmí á rí i pé wọ́n ní ìjánu ìlà mọ̀bọ́ fi kúrò lọ sí ibi wípé àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ yẹn àwọn mùsùlùmí láǹfààní àti fún wọn mọ́nà wọn fún ọmọ ọ̀nà sẹ́yìn pé ọ̀nà òní ìgbẹ́ni tọ́jú ara ìgbàgbọ́ sẹ́yìn gbà mí ìgbẹ́ títí ká lọ káyàn mọ́ ọ̀nà ìrẹ́ kò fún wọn. sẹ́lómi bá wọ bí àwọn tí òun kọjú àwọn tó ń kojú wọn ti rí ìlú òkú mọ́ èrò ọmọ bá ah, ti á ibi tọrọ dé ẹwẹ jáde ní ti bẹlẹ yìí o jáde ní ti bẹlẹ yìí yẹ dáàlú dínú ìhànkì yáyò o ẹsẹ̀ onítọ̀ òdodo kò ní ẹ̀kọ́ nígbò yọmọ ga sí ni yọmọ ló kò sí ni. wẹ̀ẹ́dáàd ọlọ́wàn wẹ̀ẹ́dáàd ọlọ́wàn yóò sì máa lékún ní ìga. wọ́dà ìlúna fi ni akthar ní nkúlẹ̀ asirin nínú àkọ́ àwọn tí ó sì tún máa wọlé ẹ̀sìn yìí tí wọ́n máa wọlé sáàmù wọ́n tún máa kọ́ ni nígbà kan táwọn ìgbà nígbà kan táwọn ìgbà wọn máa kọ́ àti orí lọ́lọ́wọ́n bá ilé ìgbà láti mú mùsùlùmí. ẹ mọ̀ ní àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ wọn làwọn gba islam wọn làwọn gba islam wọn làwọn gba islam ìyẹn lọ́pọ̀ jù dẹ́ máa rí nínú àwùjọ. tó islam sì ní lọ́pọ̀lọpọ̀ láwùjọ ọlọ́wọ́n bá ilé ìgbà láti máa sábà sáàmù. sàmùpé nùnú náà làwọn náà wáyé sábà wọ àwùjọ tí wọ́n dàtà wàá bíbẹ̀ tẹ́lá lọ ọ̀gá bá wádìí ní àdúgbò kọ̀ọ̀kan lọ lọ wọ àdúgbò kọ̀ọ̀kan pé ta lọ́pọ̀ jù bẹ́ẹ̀ ni simon mùsùlùmí ni ẹ wò nínú ìlú tá a wà ìta ló bímọ púpọ̀ mùsùlùmí náà ni ta lọ́ lọ́n kẹ́jù nínú ìlú yìí mùsùlùmí ni bẹ́ẹ̀ bá dé àwọn ẹgbẹ́ gbókà kìí tẹ́ bá béèrè ta lọ́kọ́ lè mùsùlùmí ta lọ́kọ́ lè lé mùsùlùmí bẹ́ẹ̀ dé àwọn gáràjì káàkiri yẹn ní mọ́tò pàtó àwọn mọ́tò bàbí ẹ̀ tẹ́ bá débẹ̀ ta ló ní àwọn mọ́tò jù lómi ni. ó ṣe sílámù ẹ̀ dáadáa kò ṣe sílámù ẹ̀ dáadáa àwọn oní àwọn wọn sábà wà lọ́dọ̀ tiwa iná tí wọ́n wà kó nínú. bẹ́ẹ̀ni tí òkè nílò dáadáa náà nílò dáadáa ẹni tó sì lò dáadáa tó ń lò dáadáa ẹ̀rì pé yóò gbèrú pẹ̀lú sáà sùnmí bọ̀ ọ́ ètò kékeré o wọn bá nínú orílẹ̀-èdè nàìjíríà kí mùsùlùmí ọkọ ọ̀tà ẹ gbogbo àwọn tó kù yẹn wọn ni wọn parapọ̀ fún ọdẹ ọkàn wọn pè wọn kébè wọn ni ẹ̀kọ́ sẹ́gbẹ̀ kan ikọ̀ méjì péré la fẹ́ pé sí mùsùlùmí kò fà á tí mùsùlùmí bẹ bọ́ sẹ́gbẹ̀ kankan ẹ̀rí pé gbogbo àwọn yòókù tí wọ́n padà pẹ́ra wọn táyì máa yẹ òǹkà ìsìn tí ó pẹ́ra wọn tó ẹ̀rí pé ètò Ah, táwọn ará nọ́ọ̀sì yẹn tó bá kó ọmọ jáde tí wọ́n fi kó ọmọ jáde yẹn wà pé á ah, ìrúfẹ́ nínú ìsìlámù sọ ọlọ́tọ́lọ́ wọn bá ti fẹ́ sí i. tí wọ́n ti pé tùmọ̀ rẹ̀ ni pé tí àwọn mùsùlùmí ò lè wà nígbà míì lábẹ́ ibi tó ti pé kò sí sí ẹ̀sìn kan ẹ̀wọ̀n bí irú àwọn àwọn ará ìsìn wáyé kété pé àwọn mùsùlùmí ò lè jẹ àkọlíyà nílẹ̀ kété pé wọn ò lè jẹ tó kéré jẹ ṣùgbọ́n tẹ́lẹ̀ tí wọ́n bá kéré wọn náà ẹ máa wọ́n máa pọ̀ sí náà wọ́n máa pọ̀ sí ni kété pé wọ́n ti kéré wọ́n wà máa dínkù wọ́n máa dínkù wọ́n máa pọ̀ sí ni bẹ́ẹ̀ lẹ́nu wọ́n sì máa tọrọ ti ṣẹlẹ̀ ní kúrọ́sì ní báyìí pẹ̀lú ẹ̀tọ́ jẹ́ gọ́ọ̀nà tó ń di pé àwọn ìdíje ti gbé ni táwọn mùsùlùmí ọ̀wá síbẹ̀ wọ́n jọ wọn àwọn gangan. wọ́n bẹ̀ ṣéṣe ẹ̀ bá wọ ẹ̀yà fúlàní kò ní bá kírísítẹ́nì nínú rẹ̀ ni. wọ́n bẹ tọ́pọ̀ dáadáa bí yẹn dókòó mọ́sọ̀ yóò làwọn sọ́jọ́ jẹ́ kírísítẹ́nì dókòó mọ́sọ̀ tó fi níbàyà. yẹn ní bá a sọ pé èèyàn jáwúsá kò gbé ọmọ jẹ́ kírísítẹ́nì o èèyàn ti jẹ́ ibi òtó gbé ọmọ jẹ́ mùsùlùmí ni yọ ma jara la kó tukọ ma ẹ ma rí wọn bẹ ṣùgbọ́n tí wọ́n rún wọn wọn ò lè rún wọn rún wọn ma ti láwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ aláwọ̀ funfun ní amẹ́ríkà lónìí káwọ́ rẹ̀ ti islam fi lò dé ní france káwọ́ rẹ̀ ti islam fi lọ sókè ẹ wo tó tẹ̀lẹ̀ sí àwọn china láìpẹ́ nígbà tí wọ́n fún fún máa ń sùn ní wọ́n fi àjẹ wọn lọ́pọ̀ ẹ tó náà bá ti fún ikú òjijì lọ́wọ́ fi pa wọn ẹlòmíràn kò máa lọ yóò sùn bí ó nínú ọ́fíìsì yóò sùn bí ó kù òkú wa kọ̀ lọ lójú ọ̀nà nínú ọ́fíìsì láwọn àyè káàkiri inú ilé ọ̀kan ní mà ó kò ní kẹgbẹ́ ẹgbẹ́ dìgbàdìgbà bóyá yóò bá kankankan níbà kò níbà kò tó kankan. àwọn tí wọ́n ti wà lákẹ́rọ̀ náà wọ́n kẹ́ wà bẹ́ẹ̀ náà wọ́n kà ní wọ́n tọ́jú wọn wọ́n fà mí lọ́sọ̀ sí tùtù pé wọ́n kẹ́ wá ti ké ní ìtọ́pà tó fi níbi ọlọ́run kà mú yà wà náà. tó ti bẹ́ẹ̀ tí mùsùlùmí ọmọ ọ̀pọ̀ ń náà wọ́n pọ̀ ní wọ́n pọ̀ sí wọ́n ń ṣe Quran competition tó jẹ́ world competition ọmọ ọmọ Amẹ́ríkà ti kò kiri. Ẹ ti rí ó débi àwọn aráàlú wọn náà ní kò kiri ló ti ti láàrin àwọn ọ̀dọ́ akẹgbẹ́ rẹ̀. Ní France obìnrin tí ò tí tí ò tí lọlé ọkọ ó bójú. Ìgbà tíjọba orílẹ̀-èdè tó gbé wọn lọ sí court wọ́n ti tẹkùn wálé. Ìkílódé táwọn èso máa lò. Ah síbẹ̀ lẹ́yìn ní freedom of religion ni bẹ́ẹ̀ sì tiwa sí kíni o kò sì pa wá láti ẹ̀mí bẹ́ẹ̀ sì tiwa láti ṣe ọmọ ẹ̀sìn wa òun náà ni wá. Islam ọmọ ọ̀gá ni yọ ọmọ ọkọ̀ ọmọ ọkọ̀ ṣùgbọ́n kò túmọ̀ yìí pé kò lè wà lábẹ́ àwọn èèyàn kan tó ti rí pé wọ́n kọ́ jùlọ lágbègbè kan ṣùgbọ́n kó ti kéré mọ́ náà insha Allah ta'ala yóò túbọ̀ máa bọ́lá wọn bá ilé kíláà ti islam fún yẹn ojú káwọn ọ̀sẹ̀ fún gbìyànjú tó wọn ṣe wàhálà tó wọn dà wọn tó alìsílámù yáàlú wọlé ayọ̀lá ìsìlámù ọmọ borí wọn ní borí rẹ pẹ̀lú mọ́jẹ̀mú kọjá pé ẹni tí ń jẹ́ mùsùlùmí kó mójútó ìsìlámù rẹ o kó sẹ́ni padà sínú ẹ̀sìn rẹ kó ẹ̀sìn rẹ dáadáa kó yẹ ẹ̀sìn ara rẹ wò ṣé pé àwọn subhanahu wa ta'ala ti fẹ́ ká tó di ẹ̀sìn síbẹ̀ náà làgbẹ́jọ́ téèyàn fi ojú bọ́lọ̀ ti fẹ́ kọ́mọ́nà kan ipò rí o ṣùgbọ́n téèyàn fi ojú bọ́lọ̀ ti fẹ́ ní insha Allah ta'ala alìsílámù yára ni o ìsìlámù ti kí ni o yọ ọmọ òye nítorí pé àdéhùn ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ọ́lá òun náà ní kó wọ́n ra àwọn ẹni òsì àdéhùn ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ọ́lá ní kó wọ́n ti àtìlẹ́yìn fọwọ́n tó bá jẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹni òun tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ti ọlá rẹ̀ kájú ṣùgbọ́n téèyàn ọba ti wá dúró ti tọ́lọ́run tí òṣìṣẹ́ tẹ̀sí ọlọ́run àbí lọ́mú kàmí ìmọ́lọ̀ lórí kọ́ fún un tẹ́sì òṣùmọ̀ pé ẹ̀ tọ́jú ọ̀tá ẹ̀ tẹ̀sí kiri o kò borí rẹ̀ yorùbá yẹn yóò wá jẹ́ pípín náà máa tán jẹ́ àlèdè ní kábàrò yóò jẹ́ pípín náà máa tán jẹ́ aláìgbàgbọ́ ṣùgbọ́n pàtó wa lọ jẹ́ pé abáti dúró dáadáa nídìí ẹ̀sìn wa gbogbo ìgbìyànjú wo ṣẹ́kí èsì mùsùlùmí bá ń sè tẹ̀lé yóò máa já sí asán yóò sì máa já sí pàbọ̀ wọ́n lè náwó ọ̀nà ọ̀nà wàhálà ṣùgbọ́n òun ti ní ẹlẹ́dàá wa sọ pé wọ́n nà ọlọ́run wọn máa nà tó lẹ́yìn náà tí wọ́n nà yẹn. ثم تكون عليه حسرة ثم يغلبون ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ó láwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ yẹn wọ́n máa ná owó wọn láti fi kọjá àmì ìkó ìjẹ́ sí ọlọ́run wọn ò ní sáláì má máa ná níná tí wọ́n náà náà yóò tún wá di àbámọ̀ fún wọn tó ń di bẹ́ẹ̀ èyí tí wọ́n sábẹ́ ọmọ tẹ̀lẹ̀ òní bíborí àwọn yóò tún borí wọn. tó ó túmọ̀ wípé mùsùlùmí náà kó dúró déédéé ni o mùsùlùmí náà mùsùlùmí sẹ́ kọ́lọ́ bá ti dé ìdè mùsùlùmí láàyè rẹ̀ tàbí kọ́lọ́ máa bá tàbí kọ́lọ́ lérí fún gbogbo tẹsí ọlọ́run ọrìn tí ọlọ́run bá ti ọkọ òfin ọlọ́run bá má ọsọrọ àti tọlọ́run bá ilé tí ọlọ́run fẹ́ bí ẹni tọjá láìpẹ́ àkọ́kọ́ bá jẹ nǹkan bọ ọlọ́run bá ilé tí ọlọ́run àbí òṣìṣẹ́ kí ni o òṣìṣẹ́ bí ọkọ yìí káàdà ọsọlọ ọmọ ọdún ọsọlọ ọmọ wa wà ní wàhálà wàhálà ọsàkìlì ọsàkìlì àwọn obìnrin tí a bá níbi ìpapọ̀ ọmọ wa kiri náà ọ̀yà nàbà wà. Déèyàn lọ. Tó ṣe kéyìn ọtọ́ kéyìn ṣe kíni. Wọ́n lábàá pọ̀ oníbèrè ni pé ǹjẹ́ tí yẹn bá fẹ́ ka hadith ìgbà tí wọ́n fẹ́ ka hadith ọwọ́ àgbàgbé ti bẹ́ẹ̀ wọ́n ní sẹ́yìn lè lọ mú gbólóhùn kan fúnra ara rẹ̀ tí wọ́n á fi gbólóhùn yẹn bọ̀ ọ́ tó sọ́tọ́ bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn tó pàápàá jùlọ fún gbólóhùn àdókòlà sọ́tọ́ pé ní òtọ́ bá sọ sí mi sọ wọ́n wá mi kí ọ̀kẹ́ tẹ́ pẹ̀lẹ́ sí nínú náà kàkàtẹ́ ni yọ́n bá fi sọ́tọ́ kàkàtẹ́ ni yọ́n bá fi sílẹ̀ fún gbogbo àgbọ̀ mú hadith yẹn wá ní máàyàn nítumọ̀ kó mu wá ní ìtumọ̀ èdè ọba fi mu wá ní ọjà láwùjọ yẹn kó lè gbé láwùjọ yẹn kankan ní òun bẹ nínú rẹ èyí táwọn olùmọ̀ míì máa ń fẹ́ sọ dábẹ́ lágbẹ̀rẹ̀ yẹn pé àwọn kà máa sọ ọjọ́ gẹ́gẹ́ bíi pé ìtànẹ́ẹ̀tì sọ́lá sẹ́kìlẹ̀ ò sọ ẹ̀wù àwọn tó ń jẹ́ àwọn tó ń ba hadith wa kankan tọ́ba jẹ́ pé ṣàkóso bá ń bẹ lọ́dọ̀ wọn wọ́n fi nǹkan méjì sí náà taba kɔnɔ zikiru yọ àlè ti kọ́ ọ̀rẹ́ àlè ti bẹ́ẹ̀ ee tọ́ba jẹ́ pé kọ́yọ̀ ní fi díìnì wọ́n máa ń wọ́n á ti bá ti hàn mọ́lù àwọn kọ́ọ̀là bẹ́ẹ̀ pé àwọn kọ́ọ̀là tàbí pé tó sọ ni pé ájílì ní wọ́n ájílì ájílì yìí wọ́n ájílì ìtumọ̀ rẹ̀ náà ní díìnì máa ń di àti àti bá ti hàn mọ́lù. ìdíbà yìí ṣàkùrọ̀ wí nìyẹn tọ́ba ti méjì ṣùgbọ́n àwọn tí wọ́n tí wọ́n gba ọ̀rọ̀ wá òun náà ni wọ́n ní ètò dájú ní pé káhá gbogbo àwọn àhàdí ti kù sí wa ètò àwọn alẹ́ kékeré ní ọ̀rọ̀ wọn láti ká wọ́n jẹ́ àlè ìwájà tó bẹ̀rẹ̀ máa tó lọ́lọ́pọ̀ rẹ̀ náà. gbogbo tó bá kọjú dáa. wọ́n ní sí gbogbo mọ́sídù tó bá ti kọjú dára wọn ó ní ìtumọ̀ mọ́sídù zèrọ ọ̀pá mọ́sídù ọ̀tẹ̀ mọ́sálásí ọ̀tẹ̀ wọ́n ní sí iná làákù ó súnmọ́ dáadáa bẹ́ẹ̀ ó súnmọ́ kórì bẹ́ẹ̀ nítorí pé mọ́sálásí wọn kọ́ nítorí ìjọsìn fọlọ́wọn àti ọ̀la rẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ sí ẹ̀yàmẹ̀yà ọgbọ́dọ̀ sí ìkórìíra so a máa ṣe ìjọsìn nínú àwọn mọ́sálásí pàápàá tó tọ́ bá yẹ pé àwọn ìwẹ̀ ìtọ́yẹ kó wà lára mọ́sálásí kìsì pé mọ́sálásí sáré wà nù rẹ̀ kìsì pé wà wà fún rẹ̀ kìsì pé kò ní kébìlà kìsì kankan tó mọ́sálásí yà wà nù. tó dáhùn ká máa gbé mọ́sálásí dé lójijì wọ́n gbé síwájú rẹ̀ tó há ọ̀pẹ mọ́sílò dì rọrùn. ẹnu máa wí pé irú rẹ̀ ti ṣẹlẹ̀ láwùjọ wa wọ́n pàkíyèsí ẹ̀ èmi ò lẹ́yìn ìgbà tẹ́mi ìpadà rí ṣe rí nípa kí ẹsẹ̀ pé á wá sísun ara wọn jù yóò ti wọ̀ yòó ti wọ̀ torí fáwọn kan bẹ́ẹ̀ ni àwọn kan bá ti bí aláìmọ̀ àwọn kan ò ní ti bí aláìmọ̀ o àtúnṣe méjì ò sì lè jàtúnṣe láéláé masjid téèyàn bá fẹ́ kọ́ ọ lè wájú ìlà sí áwùtò téèyàn lè gbé sí ní ààyè tó bá yẹ láàyè tó yẹ nítorí pé àwọn àwọn bẹ́ẹ̀ náà wọlé wọn tó ti fi wọn kà fún àwọn fídà kan òní tàájúdù ìmẹ̀sáàjì ní fìlẹ̀ ṣẹ́jìlì wáhẹ̀ kí àwọn mọ́sálásí ọkọ̀ ládùúgbò kan ṣoṣo àwọn olùmọ̀ọ́ká pàtó bíi díà nínú àwọn àlùmọ̀kọ́ alápàtó ṣàríyà ni wọ́n kà sí. torí pé mọ́sálásí eléyìí èrò mẹ́ta tó ń bẹ tọ̀hún yẹn táàfù rẹ̀ pé eléǹtẹ̀ táàfù rẹ̀ jẹ́dàjì tọ̀hún náà nígbà wo gbogbo èèyàn márùn lọ́wọ́ abẹ́ kí ló dé tẹ́ pé gbogbo wọn yẹn ò lè wà ní mọ́sídìí ọ̀yọ́ka tó ń pè kí ni o wọ́n jọ ti sọ̀ láti pàṣẹ pàṣẹ wọ́n ti sọ̀ láti òtí jù bẹ́ẹ̀ lọ nínú àdúgbò yìí wọn gbà mí ìtara máa mú ìdí àwọn kẹkẹ kan tó ti gbégbà tí ìbá ti tán ìyẹn lè dúró kòrò tí ò bí á ibi tí nǹkan ìbọn tọ́wọ́n jẹ́ pé èdè gbogbo àwọn èèyàn náà á rí i pé ìtara tó ṣẹlẹ̀ ló bí àwọn ìṣesí yẹn wọ́n sì ti ṣetán kálukú ọmọ bí òṣèlú padà já sí mọ́ ọlọ́run ọkọ̀ wọlé agbára tó gbé ọkọ̀ táwọn òbí mi àtẹnukọ̀ kan wá nílẹ̀ lórí ti jẹ́ òdodo tábàárí tẹ́tí ọjọ́ ẹni tí ọ̀rọ̀ kan òye nínú ẹ tọ́ba ti nǹkan kankan àwọn sọ̀rọ̀ bá yé àti kìlọ̀ àti ìpínlẹ̀ pẹ̀lẹ́ nítorí pé ìlú tí wọ́n pọ̀ ju ìlú ìṣòro lọ àwọn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àárín. Ó ti jẹ́ pé nǹkan kan náà lọ padà já sí ìlú kí ọ ara títí jẹ kí ọ àpàlà ìsìn rẹ̀ kí o rí kí ọ ara lọ sọ pé ẹni tó ń tàbí ẹ̀sìn láìsí ìrẹ̀ pàǹdẹ̀ mo máa ń rí lọ ẹ̀fẹ́ tí tó bá ní tí ọ dà padà kí ẹ lè gba fáwọn òkú ní ìkú lọ rẹ̀ tó ti fẹ́ bí àti ní. àwọn wá bá nineteen nínú rẹ̀ èèyàn lè dá padà ń bọ̀ jẹ́ bá a ti mọ tí máa ń wà nínú nínú nǹkan yẹn tó wọn làwọn ọ̀tajà fún yẹn wọ́n ní dọ́sìn ni a sì mọ̀ pé dọ́sìn lọ́dọ̀ wa ní méjìlá nígbà tí èyí oṣù yẹn bá mẹ́wàá bẹ̀ ṣé yà sọ pé dọ́sìn ni ilé òkú dọ́sìn kan ọ̀ mẹ́wàá ní ìbẹ̀nu ilé àti mọ́kànlá ní ìbẹ̀nu ilé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ilé lé o èyí ó wí náà báàlù kẹta fún wa àmọ̀já ọmọ ilé kan ọ̀ wọ́n ti kọ̀ sí inú tọ́bí sọ pé wọ́n ti kọ̀ sọ̀dọ̀ jẹ́nu tọ́bi di mọ́kàdínà tí ọ̀sọ̀ fún ọgbẹ́ gbọ́n ti kọ́ ọ̀dọ̀ tẹ̀lé ọmọ nọ́mà ni wípé kaba twenty àmọ̀ pé machine ló ṣe kí ni o ló ṣe mistake àti ká alẹ́tọ̀ ọ̀ka béèrè gẹ́gẹ́ báwa náà ti lẹ́tọ̀ ọ̀ka fún wa. ìjọ táwọn bá ti wá òfin tọ́ba ti di twenty one lọ́kì tèmi ló dé ìjọ tọ́ba ti nineteen náà ń kọ́ lọ́kì rẹ̀ náà ni o ìrògbóyè lọ́kì rẹ̀ ni àtọ́wọ́ àti lè sanwó ẹyọkan tó lé bí sọ nǹkan tó débi tọ̀dọ̀ jẹun lọ́nà dé níbi tí tẹlomi àyẹ̀wò gbé twenty one lọ́sọ́dọ̀ rẹ̀ kó ní nineteen gbé nineteen wá sí ọ̀dọ̀ rẹ̀ sọ tó bá ti gbé nineteen wá nígbà tí wọ́n bá sọ pé ó lé ẹyọkan wọ́n gbé ẹyọkan sọ́dọ̀ níjọ́ tó nineteen bá dé wọ́n bá fi ẹyọkan yẹn wọ́n bá fi sínú rẹ̀ tòótọ́ bá ti mọ̀ pé bá ti láti rà á ìjọba bá twenty one ọ̀pára mọ́ ìjọ tó bá ti bá nineteen ọ̀pára mọ́ àmọ́ tó ayé pé kó ti wà ló ti yẹ kó wà àlọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ pé mọ́kàndínlógún kò lè léyìí ogún sì ni wọ́n sọ pé ìmọ̀ wà lórí táwa rí ẹ bá àwọn wá ìtọ́jẹ́ òní ogún torí mọ́kàndín èmi ọ̀ra ológun mo fẹ́ rà tó ti báyìí nìkan òtún tí àwọn bá ti rí pé kéde kúrò náà ti já tọ́ ọ bá ti já wọn ò ní gbà lọ́rẹ́ o tọ́ ọ bá ti kà mọ́ lára tó ti báyìí nìkan hàn kó lè yẹn náà ti ara ìjú láyé ọ̀rọ̀ ẹnití kẹrìntì ọbẹ fáwọn ìyàwó rẹ dára títí ọlọ́run bá yóò fi bára kẹsì ọlọ́run bá yàrá yìí. níbẹ̀ ṣe bàbá tó ti tán náà wọ́n ti lọ́gbọ̀. Thank you. انظر لا اله الا الله لا حول ولا قوه الا بالله بكم من قلوب الجنه تجرى كم تجرى القيامه gbogbo àwọn àtikáàrò tó bá jẹ sápánná gbogbo àwọn àtikáàrò tó jẹ ẹ̀dá ẹ̀sán rẹ̀ bẹ láyé ìbẹ̀ láti yàmù yàtọ̀ sí àwọn àdìkárò tó ti pé ju àti ni wọ́n tàbí tọrọ nǹkan ní ọ̀dọ̀ náà ọba tí ọlá rẹ̀ gbàjọ́ gbogbo àwọn àdúrà kankan náà yẹn àmọ́ àwọn ìgbé náà àwọn àdìkárò tó jẹ́ àdìkárò tá a lè bá láti yàmù subhanallah alhamdulilayi la ilaha illallah wala hawla wala quwwata illa billah ti àbísí ìrántí ọlọ́wọ́ fún wọn balẹ̀ ṣùgbọ́n ìsàn rẹ̀ tọ́pọ̀ bẹ ní àlùfíàmù yàtọ̀ sáwọn ètò ní àjọ àmì tó ti bá tó àtò ní mu àfi tọrọ orí kan nínú orí ayé bàbá àfi tó tọrọ orí kan látàyẹrí lórí àlùfíàmù nínú rẹ̀ òru ẹ̀ náà ní subhanallah alhamdulilayi subhanallah alazim ṣé àti tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi náà máa nínú àwọn àlùkárù sápáná tí ó wà mọ́kànlá pẹ̀lú orí kan tàbí orí mi ọlọ́kùnrin àlà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك